الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهادي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى وبسيط شرف لكبر رمضان بسيط أبدا الله سبحانه وتعالى أو شرور tẹ́yìn máa ṣe nínú oṣù táǹkì ẹnu ẹ̀ kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ó gbà lọ́wọ́ wa tí wọ́n ti wà ní ládàá rẹ̀. Adọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣe wá ní ọmọ àgbẹ̀ náà continuation tí a ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ náà ni èsì special birthday fún oṣù Ramadan bí ó bá ti ń ṣe èyí tí a ti ń kàbọ̀ tẹ́lẹ̀ a máa tẹ̀síwájú láti nu sóràtúrò àyà 25 أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون وله من في السماوات والأرض كل له قادسون اللهم سبحانه وتعالى هو من آياته لرى أمام أميره لرى أمام اللهم سبحانه وتعالى أن تقوم السماء والأرض بأمره أو نعم جدو في سماء أكله ودو pẹ̀lú àṣehun ọlọ́wọ́ bá ثم إذا دعاكم دعوة من الأرض lẹ́yìn ìgbà tí gbogbo yín bá ti kú kí ọlọ́run ọmọ subhanahu wa ta'ala wá pè ní pípé ẹ̀fọn ìbá antus kàfọ̀rọ̀dù gbogbo ní lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀mà jáde láti inú ilẹ̀ gbogbo ní lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀mà jáde láti inú ilẹ̀ àwọn àmì ọlọ́run ọmọ subhanahu wa ta'ala ó pọ̀ púpọ̀ lára rẹ̀ ní sọ́mọ̀ sí àwọn òjì tó ṣe pé ta bá wo àmì ayẹ kankan bẹ́ ta bá wo ààrùn ní ó ṣe rẹwà sí pàtàkì jùlọ nígbà tí ó bá sí ẹ̀ṣùgbó tó ṣe pé ta bá wo lọ àmì àlejò kankan bẹ́ ilé ìlara agbára ọlọ́mọba subhanahu wa ta'ala ni lára ní ọlọ́run bá subhanahu wa ta'ala ni ọmọ òun òwò lù lórí bẹ́ẹ̀ ni ilẹ̀ yìí òun náà dé wa dání adúró lórí rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wa ni ó ń ṣe pẹ̀lú agbára ìrìnkọ̀ọ̀kan wa ọlọ́run ló dá sánà bẹ́ẹ̀ òun ló dá ilẹ̀ bẹ́ẹ̀ orí ilẹ̀ tí à ń bẹ̀ yìí ẹnìkọ̀ọ̀kan wa àánú ẹyọ sẹ́yìn lẹ́yìn ọkọ̀ ọ̀kan ni tá a bá wo àwọn tó jẹ́ bàbá bàbá wọ́n ti lọ ilẹ̀ ó ti gbé wọn nì wọ́n ti fi wọ́n sínú ilẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ju wọ́n ti fẹ́ fún débi pé tẹ́ ẹ bá bẹ́ẹ̀ sàárè tí wọ́n sin ẹlòmíì sí nínú àwọn bàbá wa a rí i pé sàárè tí wọ́n sin wọ́n sí ìlú bàbá àní bá ń pẹ̀kan bẹ́ẹ̀ egungun wọn ti ju ó ti sẹ́kún ó ti di ẹ̀fẹ̀. ṣùgbọ́n àwọn ọmọ subhanahu wa ta'ala wọn sọ fún wa ipe tí òun bá fi lè ṣe wá ní pípe ẹ̀kan ṣoṣo ìgbà antum safurujo gbogbo yìí náà ni ẹ̀ jáde láti mú lọ yìí àtẹni tó ti kú ní thousand years sẹ́yìn àtẹni tí ó yẹ ṣẹ̀kú ni gbogbo yìí pátápátá náà lẹ́ jáde lẹ́ẹ̀kan ṣoṣo gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ wípé fa innama hiya zajratun wahida fa idha hum bis-sahira ọlọ́wọ́ bá ní jáde ẹ̀kan ṣoṣo náà ni wọ́n bá ti jáde lẹ́ẹ̀kan ṣoṣo fa idha hum bis-sahira ìtàkùn rí ni pé gbogbo òkú pátápátá yóò máa bẹ ní gbangba àta àlìyámà so ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ọba tó ní àwọn iṣẹ́ ìyára ní púpọ̀ ni ọba tó ní àwọn àmì púpọ̀ ni lára àwọn àmì òun náà ni ilé ìgbé oṣù ẹnìkọ̀ọ̀kan wa الشيخ عبد الرحمن بن ناصر الطهري رحمه الله تعالى وانضمن لولي آية الأقصى àti àwọn àyà mi wọ́n ní wọ́n àyà lára àmì ọlọ́mọba subhanahu wa ta'ala من آياته العظيمة لرى ما من العظيمة تتب عن خامس السماوات والأرض omi dúdú tí sọ́mà àti ilẹ̀ tí wọ́n dúró wọ̀sàkọ́rọ̀dá àwọn méjèèjì wọ́n rìnlẹ̀ wọ̀sàbátàtà bí àmì bẹ́ẹ̀ ni wọ́n dúró wọ́n rìnlẹ̀ láì bí àmì dúró pẹ̀lú àṣẹ ọlọ́mọba فلم تتبل بلى وأمن ولم تسقط السماء على الأرض ولم تسقط السماء على الأرض فما وجود الملك فقدرته العظيمة التي هي أملك السماوات والأرض أن تقول يقدر بها أنه إذا دعا الخلق دعوة من الأرض إذا هم يخرجون الله تجد كل قطع لا تقدر كما gbá sọ́mọ̀ ìdúró láti tó ṣe pé sọ́mà àtìlẹ̀ wọn àjíyẹ́ ìkọ́ yẹ́kùn bí ha àtàwù ìnàdá alùpàdà àwọn ìnàdá ó ní ìkàtà tó ṣe pé sọ́mà ti lè pé àwọn èèyàn tí wọ́n ti kú láti ju nínú sàárè tó bá ṣe wọ́n tó mú wọn tó ní ká láti múlẹ̀ ká bí èèyàn ìbá òun ọkọ̀ ojú gbogbo owó jáde lẹ́ẹ̀kan ní lákàtún sọ̀nàwọ́ àwọn àti àfúnàwọ̀ ìfàkì torí wípé dídá sánmà sílẹ̀ ó tóbi ju dídá àwọn ènìyàn lọ dídá sánmà àtìlẹ̀ ó tóbi ju dídá àwọn ènìyàn lọ gẹ́gẹ́ bí jẹ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ̀rọ̀ a antum ashaddu khalqan an as-samaa بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج دعاء والأرض بعد ذلك دعاها اللهم إني شيء ìdáyín ìdáyín létí ní àbí sánmà sánmà tó ṣe fún wọn lọ́wọ́ wa òun mọ́ rọ́pàá sánkà òun ní kí àjà sánmà tó dáa fọ́tọ̀wọ́ha òun wá ṣe é kó tọ́gbá ọlọ́mọba subhanahu wa ta'ala ó fi yé wa ní àwọn àyè ìgbà wípé jíjá sánmà àtìlẹ̀ ó lè ju jíjá ọmọ ènìyàn lọ ó lè ju jíjá ọmọ ènìyàn lọ sọlọ́mọba subhanahu wa ta'ala ó ní ìtàpá àtúní kí sánmà máa bẹ bó ṣe ń bẹ yìí tí ò jẹ́ kí sánmà kó wó lulẹ̀ ọba tí ó sọ pé kí ilẹ̀ kí ó dà orí bó ti ẹ̀jẹ̀ pé a máa wítẹ́sì àwọn sáyẹ̀nsì tó ń tọ́ka sí jùlọ ọlọ́mọba subhanahu wa ta'ala ètò ọlọ́mọba ojú wa lọ oríkà máa gbọ́ nípa ẹ́sìlẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó ní ìkápá pé kó ní kí ilẹ̀ kó dàwó kí gbogbo ẹ̀ dàwó ó ní ìkápá kó sọ pé kí sánmà kó wó ilẹ̀ mẹ́lẹ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala òun náà ìmú ilẹ̀ dúró tí ò ní kí àwọn méjèèjì dàwó nìyí nǹkan yẹn lè ju dídá ọmọ ènìyàn lọ ndị ọlọ́wọ́n bá kọ́ ní kí á jáde láti inú rẹ̀ lẹ́yìn bàtà bá ti ju dáa kẹ́kú ìyẹn ò lè tó dídá sánmà àtìlẹ̀ ìyẹn ò lè tó múmú sánmà àtìlẹ̀ dúró bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá wa àwọn ọlọ́mọba à ń mú ilẹ̀ tó ṣe pé àápọ̀ di nǹkan míì yóò yàtọ̀ fún bó ṣe wà yìí ọlọ́mọba subhanahu wa ta'ala ọba tó ṣe tó ní ìkápá àti ṣe èlé òun náà ló ní ìkápá láti gbé ọmọ ènìyàn padà òun ló ní ìkápá àti gbé wa dìde kò sí ẹ̀kẹ́kẹ́ tó lè gbé wa dìde bẹ́ẹ̀ ti gbé wa dìde yìí kò lé níwájú ọlọ́mọba subhanahu wa ta'ala tó dídá sọ́nà àti kí àti kí ilẹ̀ àti sọ́nà táwọn méjèèjì kan máa lẹ́nu ọjọ́ ń jẹ́ tó ló jẹ́ wípé sọ́nà yìí bá a ṣe ń wo jù ọlọ́mọbó padà ṣe ń di rẹ̀ ilẹ̀ náà ọlọ́mọbó ṣe ń di rẹ̀ yóò mọ̀tò mọ̀tò lárúdó غير الأرض والسماوات ọjọ́ tí ọlọ́run bá tí ó ṣe ju aláàrùn ilẹ̀ tá a wáyé rẹ́rẹ́ aláàrùn yóò yàtọ̀ sí bó ṣe wáyé wọ́n sọ máa wá sọ́mà náà ọlọ́run bó ṣe ń yẹ tí bá ṣe ń wọ́yí wọ́n bá ọdún nílá ìlú wa ìlú pàhà ọmọ ènìyàn gbogbo àrùn tí ọlọ́run ọlọ́run bá pé ó ṣe dáadáa fún ẹni kọ̀ọ̀kan wa sọ ọba tó ní ìkápá àti ní sísá máa máa bẹ bó ṣe ń bẹ níbi tó ní ìkápá àti ní sílẹ̀ máa bẹ bó ṣe ń bẹ níbi tó mú àwọn méjèèjì dúró tí ó tẹ̀ ní sísá máa jábọ́ lórí rẹ̀ tí ilẹ̀ òjì ẹ̀mọ́ wa lẹ́sẹ̀ tí gbogbo wa pamọ́ lẹ́ẹ̀kan náà ọba ọ̀hún òun náà ló ní ìkápá lórí àwọn ọmọ ènìyàn òun ló ní ìkápá láti gbẹ ẹ̀mí wa nígbà tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti gbà á òun ló ní ìkápá láti mú wa jáde láti mú ilẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ fún wa nínú tó àti àkàfúra wa yìí sọ̀rọ̀ ọmọ subhanahu wa ta'ala ó ní wọn áyà ti di an takuna as-sama'u wal ardu bi lára àmì ọlọ́wọ́ bá tó yẹ kẹ́ ronú sí tó yẹ kẹ́ farabalẹ̀ dé lórí tó yẹ kẹ́ kún fún ìdúpẹ́ fún ọlọ́wọ́ bá nípa rẹ̀ òun ni pé ẹ̀ ń gbójú sókè ẹ̀ ń rí sánà bákan náà ẹ̀ ń rìn lórí ilẹ̀ ẹ̀yìn fandafanda káàkiri lórí ilẹ̀ a ní ọlọ́wọ́ bá ní o àṣẹ ọlọ́wọ́ bá ló fi dúró ó ń ṣe àṣẹ ìyẹn bẹ́ẹ̀ ni kò ń ṣe mímọ̀ قل ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون طبعا ẹwàkú sọmọmí kí n fàárẹ̀ láì máa yé ẹgbẹ̀rún ọdún láì máa yé ọgọ́rùn ọdún láì máa yé àìmọye ọdún tó subhanahu wa ta'ala ó padà kí gbogbo inú abẹ ní òkè kó máa bẹ ní orí ilẹ̀ tí wọ́n ti kéjì tí ó ti gba pàtà àlùkìyàmà yóò máa ti pàtà àrùdó bẹ́ẹ̀ ilẹ̀ àrùdó wọ́n ti pàmà wá ọjọ́ tó ṣe pé ilẹ̀ wọ́n ṣe ń ju ẹ̀ kúrò bó ṣe wà sámà náà wọ́n ṣe ń ju ẹ̀ kúrò bó ṣe wà ṣe ń táwa ń ìbàǹbà ta ṣe kálukú wa táwọn abẹ ní wọ́n lu الله سبحانه وتعالى ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون فالله سبحانه وتعالى في أبواك لكتابة بقوين لا براين دوري بني دوري جنبا ذلك يا فإنما هي زجرة واحدة ọlọ́run subhanahu wa ta'ala ti jáde ẹyọ kan náà fa ìdá ohun lẹ́gbà hírọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kálukú wọn máa bára wọn ní gbangba àtàlù ìyáhà sọ ẹrú ní ti eléyìí kí ẹ ti dúpẹ́ fún ọlọ́run ọba orí ọlọ́run ọba òun ní sọ́mọ tẹ́ ń wó yìí orí ọlọ́run ọba òun ní ilẹ̀ ń bẹ lórí ẹ̀ òwá sọ́mọ tí wọ́n lè dúró ní sí àwọn àgbèrè ṣùgbọ́n kí èèyàn juwọ́ di tẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala kí ẹ máa sin ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala lórí ọ̀nà tí èèyàn lè fi mórí bọ́ lórí níbi ìyá ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ máa ń tẹ̀síwájú olùwọ́lá omi tó sọ́nà wá sí wọn kárùn kúlùm dáhùn àdúgbò gbogbo tó ń bẹ sọ́nà ọlọ́pọ̀ ọba àbúrò kúlù lẹ́wù kan tó gbogbo wọn pátápátá ni wọ́n ju wọ́lẹ̀ fún ọlọ́wọ́ ọba ààrẹ gbogbo wọn pátápátá ló ju wọ́lẹ̀ fún ọlọ́wọ́ ọba ààrẹ kò sẹ́ni tó ní tó ń bẹ sọ́nà àtìlẹ̀ torí pé ọlọ́wọ́ ọba ló dá gbogbo nǹkan òun lọ́ba tó ṣe sẹ́nìkan ò dáa òun lọ́ba tó dá gbogbo e kò sí ẹni tó dá ọlọ́run wa subhanahu wa ta'ala ìdí tá a fi gbọ́dọ̀ ṣe ìjọ́sìn fún òun nìkan náà nìyẹn gbogbo àwọn tí wọ́n ń bọ́dù tán ń àwọn tán ń àbí wọ́n àbí wọ́n èèyàn ẹgbẹ́ gbogbo wọn pátápátá ẹ̀dọ́ àwọn nǹkan tí wọ́n ṣe ìdọ́tún fún yẹn níbi omi èyí ẹgbẹ́ wọn ní àlùjẹ̀nú ní ẹ̀dọ́ ọlọ́mọba náà ní gbogbo wọn ọlọ́mọba ló dá gbogbo nǹkan pátápátá kò sí tó dá ọlọ́mọba subhanahu wa ta'ala ìdí tá a gbọ́dọ̀ máa ṣe ìjọsìn fún òun nìkan náà nìyẹn tá a gbọ́dọ̀ sí nǹkan òun jẹ̀ lónìí gbogbo wa lórẹ́ni tó dá wa náà lè ní wá òun ló ti kápá gbogbo gan-an òun lọ́ba gbogbo ayé òun ló ní gbogbo ayé gbogbo àwọn tá a lára ní nǹkan akọ́lé ni ara mọ́tò ni alẹ́rù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń yá nínú nínú ọlọ́mọba ọlọ́mọba gẹ́gẹ́ ló ní gbogbo nǹkan torí pé òun ló dá gbogbo nǹkan òun náà yóò gbẹ̀mí gbogbo nǹkan òun yóò ní kí gbogbo nǹkan náà sì máa yá tó bá tó náà فالله سبحانه وتعالى قل وله من في السماوات والأرض ممكن كان سما إما هو ملائكة أدوان كامل والأرض الله تكون دلوي له àtàwọn nǹkan tó ṣe wípé òun bẹ nínú ilẹ̀ ọlọ́pàá subhanahu wa ta'ala ló ní gbogbo ẹ̀ kullun lahu qanitun gbogbo nǹkan pátápátá òun ló ti wọ́ọ̀lẹ̀ fún ọlọ́pàá lọ́nà kan sí kejì alkunúùtù tí ọlọ́wọ́ ń sọ nígbà yìí alkunúùtù alkaudi òun náà ni ìjuwọ́jú sẹ́ẹ̀lẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀dá tó ní í ṣe pẹ̀lú bọ́nà ọba tó dẹ́dá gbogbo nǹkan ló ti wọ́n ti tẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba. ṣùgbọ́n àlùkùnú ti ṣàrẹ̀ lórí òun náà ní ìdíwọ́jú sẹ́ẹ̀lẹ̀ tó ní í ṣe pẹ̀lú àṣẹ tọ́lọ́run ọba pa wá pé ká ṣe báyìí ẹ má ṣe báyìí. eléyìí ọlọ́run ọba fún wa ní free will ẹni tó bá wù yóò lò ó síbi tọ́nà wọn bá fẹ́ ẹni tó bá wù ó lè má lò ó síbi tọ́nà wọn bá fẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní faman sha'a falyu'min wa man ẹni tí ó bá wù ó lè gbọ́lọ́ ń ẹni tó bá dẹ̀ wù ní ó lè yá kékeré pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n bí yẹn bá gba ọlọ́run ọba gbọ́ ó ní ìtọ́lọ́run ọba padé fi kalẹ̀ fún gẹ́gẹ́ bí ẹ̀sán dáadáa ó ní ìtọ́lọ́run ọba padé fi kalẹ̀ fún gẹ́gẹ́ bí ẹ̀sán dáadáa wa amma man khafa maqama rabbih wa naha nafsa an al-hawa fa inna al-jannata hiya al-ma'wa ẹ̀dọ́ ṣe wípé ó bá bẹ̀rù fún ó pàdé ọlọ́mọba ó bẹ̀rù ìdó síwájú ọlọ́mọba rẹ̀ ni wọ́n náà nọ́fà ìlàwọ̀ tó lè ń pọ̀ fún ẹ̀mí ara rẹ̀ ní ìfẹ́ ẹnu èyí ó mú ẹ̀mí rẹ̀ láti ṣe ó gbèrú sílẹ̀ nítọ́lọ́mọba tó pàṣẹ òun ni tó ṣe tí ìfẹ́ ẹnu rẹ̀ bá ti tako àṣẹ ọlọ́mọba yóò gbèrú sílẹ̀ ẹni ríwù fa iná jẹ́nẹ̀tẹ̀ yẹnu àwà ṣùgbọ́n tó ṣe ń pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni fa amma man tọ́gbà wa áfàrà àyàtà dúníà fa iná jẹ́hìnà ìyẹnu àwà àwọn nǹkan bí ọlọ́wọ́ba tó fẹ́ kó ń ṣe òun ń وآخر الحياة الدنيا يسمى إيه إلى قلم كما تقال كما بان كافر يعني أنا قسم فإن الجحيم هي المأوى إن اليوتى إبن ديتي إبن ديتي الإمام إن جوم البيت إبن ماني طلب قياء إليه so àyà ọmọṣẹ́ àpẹ̀lú nínú ọmọṣẹ́ àpẹ̀lẹ́kọ́ kò túnmọ̀ sí kókò láti lọ́tán o ẹni tó wá òkú bọ́lọ́mtọ́ ẹni tó wá òkú yà kékeré kó túùsì kan ní méjèèjì fún rẹ̀ yìí ẹni tó wá túùsì ìmánì ọ̀rọ̀ yóò dayọ̀ ẹni tó bá yẹ túùsì kékeré yóò ní ìdàkejì tó eléyìí ó ní í pẹ̀lú kí ni ti ṣẹ́rẹ̀ òun náà ní ìfowópamọ́ sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba tó bá ti ṣẹ̀rí àmì òun ni àlèkòdó òdòdó kíárì ọlọ́run ọba fún wa níyànjá láti tó bá wù wá ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe lẹ́yìn èyí tó lọ ni tó bá ṣe lẹ́yìn èyí tó lọ ni ṣùgbọ́n àlùkùnútù àlùkọ́ọ̀nì èyí tí gbogbo wa náà ṣíwọ́jú sẹ́lẹ̀ eléyìí kùnúùtù díẹ̀ àìkùnúùtù jẹ́rù ìfìyàrí kò ń ṣe ìta alọ́sàn bẹ́ kò ń ṣe ìta alọ́sàn gbogbo wa pátápátá lájúwọ́jú sẹ́lẹ̀ pọ́lọ́wọ́ wa ń bẹ̀ torí pé kò sẹ́ni tó lè dára rẹ̀ ọlọ́run ọba ló dá wa ìgbà tí ó ẹni tó ń jẹ́ ìyẹn àkọ́kọ́ bàbá wa Adam alayhi salatu wa salam ìgbà tí ọlọ́run ọgbó dọ́wù gẹ́gẹ́ fúnra ẹ̀ ní òun lọ́wọ́ fún yóò sí bẹ́ẹ̀ ọlọ́run bá ní máa ashhadtu hum khalqa samawati wal ard wala khalqa anfusihim wa ma ní ìgbà tí màá dá sọ́mà ní ìníká máa bẹ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n lára kọ́kọ́ àkókò kódà ìpàtí máa dọ́gbé ènìyàn wọn àdún bẹ́ẹ̀ wọ́n máa fún tuntun gbẹ́gbẹ́ lọ́dún èdè àhábùlà àwọn tó wá fọ́ra wọn ní nǹkan ní nǹkan níbi tí wọ́n jọra wọn lójú ọlọ́wọ́n wá ní òun lè mú wọn ní áwùgbà àbọ̀wọ̀n mú wọn ní áwùgbà lẹ́ni tí ó rùn wọn lọ́mọ bá lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n fan lọ́jọ́ra wọn lójú sùn nítorí wípé wọ́n ní mọ̀ nípa sáyẹ́ǹsì nítorí fọ́nmẹ́lẹ́ yìí wọ́n mọ̀ tọ̀rún wọ́n á bí nírù pé àwọn máa ṣírí ayé àwọn máa ṣírí universe débi tó wọ́n máa parọ́ oríṣiríṣi fún wa wọ́n á ní tẹ̀lé mọ́tíwá oríṣiríṣi wọ́n mọ̀ sọ fún wa láwọn kẹta ń gbà fún àwọn òdébẹ̀ yìí àwọn àrùsọ àwọn àwáwí ọlọ́run máa aṣáájú kọ́pọ̀ sanáwó àti wàlárù ìgbà tí máa dá sọ́mọ́ àtìlẹ̀ wọn sí ń bẹ́ wàlá kọ́pọ̀ àfúnṣe kódà ìgbà tí máa dọ́ bẹ́ẹ̀ ni wọn sí ń bẹ́ wọ́n máa kú sí ilé ìtọ́jú bá dúró lórí ìlú àbúrò ọlọ́run ní àwọn àlùbọ̀dé lóhùn àwọn tó ń sọ àwọn èèyàn táwọn àfẹ́jẹ́ kí àwọn èèyàn tí wọ́n dúró sí ní ọ̀nà tó tọ́ ọlọ́run bá lóhùn òde nínú ọjọ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ kí la fẹ́ lòdì eléyìí tá ń sọ òun náà ní wípé gbogbo wa pátápátá la juwọ́ lẹ̀ fún ọlọ́run ọba la juwọ́ lẹ̀ fún kò sí bá a fẹ́ ṣe àwa àdé dára wa ọlọ́run ló dá bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè sọ wípé ẹni tí mo fẹ́ kó bí mi lélẹ́ kò sẹ́ni tó lè sọ wípé mo fẹ́ kó ṣe wípé òyìnbó ní òbí ọlọ́run wa subhanahu wa ta'ala òun ló dẹ́ ẹni kọ̀ọ̀kan wa ibi tí ó wù láti dá wa sí òun ló dẹ́ ẹni kọ̀ọ̀kan wa lómi kájáde látara ẹni tó wù ú pé kájáde látara rẹ̀ so bẹ́ẹ̀ ni a lè mórí bọ́ níbi tí ọlọ́run bá ti kọkalẹ̀ fún wa so gbogbo pátápátá lájúwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run bá ní agbègbè yẹn ṣùgbọ́n tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtọ́lọ́run ọbọ̀ sàn wọ́n ó jẹ wa níta mọ̀ free will ó fún ní free will ẹni tó bá wù kó sin lọ́hùn ẹni tó bá wù kó mọ́ sin lọ́hùn ìmọ̀ni tí ò sin lọ́hùn yóò bá ń bẹ́ ẹni tó sin lọ́hùn yóò bá ń bẹ́ so eléyìí ni bí ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ fún wa nínú ayà yìí ìpè kúlù lọ́wọ́ ọ̀nà ìtòlù gbogbo yìí pátápátá òní ẹ̀dùwọ́dù fẹ́ẹ̀rẹ̀ fún الله سبحانه وتعالى وكي فتقطع لجوز سيئة الله سبحانه وتعالى شيخ عبد الرحمن بن ناصر الصعدي رحمه الله تعالى وانت شواني وني وله في السماوات والارض wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé alfóònù alfóònù gbogbo nǹkan pátápátá ẹ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n máa máa di gbogbo gbogbo nǹkan pátápátá ọlọ́run ọba ló ní àyíká sọ̀rọ̀ láti fi èdè ọlọ́run ọba tó fàánà lọ́wọ́ sàánà òun ló ti gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n máa máa yí gbogbo àyíká sọ̀rọ̀ láti fi المتصرف فيه من بين منازعه المتصرف فيهم الله سبحانه وتعالى أولوكم شونا من غير منازع والثانية كتشريفه أمبر ومدين ولا معاوين والثانية كتوم ولا مبالوة ولا معارض ثاني والثانية كتشريفه أمبر مبادي lórí àwọn nǹkan wọ̀nyí wọ́n kún gbogbo káàdì tó gbogbo wọn ni wọ́n ju wọ́n ti fẹ́ẹ́lẹ̀ ìjọba ààyè fún títóbi ọlọ́mọba káàdì ọ̀rọ̀ náà fẹ́fẹ́ rí bá fún títóbi ọlọ́mọba subhanahu wa ta'ala gbogbo wọn ni wọ́n juwọ́ juwọ́ juwọ́ ju fún ilé yìí ṣùgbọ́n bọ́lá ọba pàṣẹ kí wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run ọba gẹ́gẹ́ bá ṣe sọ fún wa ọlọ́run ọba ló yọ̀ǹda ẹ̀ fún wọn ìpè tí bá pàṣẹ o tó bá wù ní ẹ tẹ̀lé tó bá wù ní ẹ mọ́ tẹ̀lé ṣùgbọ́n ẹni tó bá tẹ̀lé àṣẹ ẹ̀ ní wà ní mọ̀ bá kàmọ̀ bá àmọ̀ràn sí yìí jẹ́nẹ́tàn àlùjẹ́nà ó ń ni tó bá pàdé tó bá páyé àti ní ipò خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يعني أنت وقيا تكون وقع جوالا قضاء وقصوى جوالا قضاء ونهى النفس عن الهوى لكن أقوى فوين نارا رسالي وين يا نارا لا ما تلاشي ولا قضاء فإن الجنة هي المأوى الجنة هو اللي بيجوز ibùdé sí ewé yẹn bẹ́ẹ̀ òní tó jẹ ibùgbé rẹ̀ ṣùgbọ́n ní tó ṣe pé òun jẹ́ ẹ̀yìn fàámẹ́mẹ́ tọ́lá ẹni tó ń láṣọ orí fún jẹ́ wà á fara àyàtọ̀ dúnìyà tó ṣe pé ayé ló ń pọ́lá fún jẹ́ fa iná jàmí ayẹ̀l náà ibi tó wọ́n tẹ̀lé tí ó jẹ́ ní pé òun àjẹ́hìn sọ́lọ́mọ wa subhanahu wa ta'ala ó fún wa ní fún ìwé kálukú omi tó bá wù bẹ́ẹ̀ yóò mú tó bá wù ó lè fẹ́ ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí àgbègbè yẹn gbogbo apátápátá à ń ṣe fún à ń kí nínú ọlọ́ọlọ́mọ ọba bákan náà à ń yí nínú kọ̀ǹtró ọlọ́mọ ọba subhanahu wa ta'ala. à ń yí nínú kọ̀ǹtú ọlọ́mọba subhanahu wa ta'ala so eléyìí ti ọlọ́mọba pàlérò pẹ̀lú pé kí ni kúlù náà wò káàdì tó gbogbo ẹ̀dá pátápátá náà juwọ́ tẹ́lẹ̀ fún ọlọ́mọba ni wọ́n juwọ́ tẹ́lẹ̀ fún ọlọ́mọba subhanahu wa ta'ala wàhúwọ́n tẹ́lẹ̀ yẹ́pùdà òkàlùkọ̀ọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala náà ni ọba tó ṣe wípé ó bẹ̀rẹ̀ ìdẹ́ta tó ń mayọ ẹ̀dọ òun náà ni ọba tó ṣe pé yóò tún dáhùn ẹ̀dá padà wà wúwa àwọn ọdún àrẹ àwọn ẹ̀dá wọ̀nyí wọ́n rọrùn fún púpọ̀ wọ́n dáwọn àádá ọlọ́mọba ló ní àtòjúwe tó bí gbàjúlọ sísànáwá àti wàlárùn ní sọ́mà bákan náà wal ard àti ní ilẹ̀ wà wọ́n al-azizul hakim òun ni ọba tó ṣe ní kó jẹ́ al-azim ọba tó kọjá al-hakim ọba ọ̀jọ̀gbọ́n tí a bá mú ẹ̀dá ọmọ ìgbẹ́ bọ́lá wọn bá ti dá wa. Nabi Adam alayhi salatu wa salam tó ṣe bàbá gbogbo wa ọlọ́run ọba dá látara yẹpẹ látara ẹrọ̀pọ̀ látara àmà lọ́lọ́run ọba ti dá bàbá wa Adam aleyhi salatu wa salam ṣùgbọ́n wa ta jẹ́ ọmọ ọlọ́run ọba ó dá wa látara àtọ̀ ànábì Adam aleyhi salatu wa salam àti ẹ́ẹ̀kì ìyàwó rẹ̀ tó ṣe Hawa Hawa ọlọ́mọ ọba dá látara anabi Adam alayhi salatu wa salam àwọn méjèèjì wọ́n súnmọ́ra wọn gẹ́gẹ́ bí tọkọtaya látara rẹ̀ àtọ́ àwọn méjèèjì òun nìkan àwọn ọmọ tí wọ́n bí àwọn ọmọ tán ọkùnrin wọn àtòbìnrin wọn wọ́n fẹ́ra wọn ó ti bá wọn náà bímọ títí di òní wọ́n máa ń sọ̀rọ̀ pa population ayé lónìí àmọ́ sọ pé a ti lé billion souls bẹ́ẹ̀ àtàrà ẹ̀mí kan gbogbo wa ti jáde òun náà ni anabi adam alayhi salatu wa salam ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó dá wa látara anabi adam alayhi salatu wa salam ó fa ìyàwó rẹ̀ yọ láti bí ẹ̀kọ́ta ààrẹ káwọ́ bá ti wá pọ̀ tó lórí rẹ̀ lónìí ọlọ́mọba subhanahu wa ta'ala olùwà huwa alladhi yabda'u al-khalqa òun ló ń bẹ̀rẹ̀ ìgbẹ́dà thumma yu'iduhu òun ó wá dá ẹ̀dá yẹn padà òun lòun ó dá ẹ̀dá padà àpò àtìgbòkà máa lò lórí ayé kálukú wa á padà kúrò lórí ayé lọ́nà kan sí kejì wọ́n ti wá àájú àákẹ́kùn nínú sáré ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala yóò tún wá pàṣẹ pé ká ti gbé láti mú sáré àwọn àpapọ̀ àbára wa ní gbangba àtàlì kìyàmà ọlọ́wọ́ wa lórí kápá àti ṣeré ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló dá sánmà ó ní bó ṣe bẹ̀rẹ̀ dídá sánmà títí sánmà ti wà bó ṣe wà yìí tó bá yá ọlọ́run owó tún padà tó ìsìn sánmà pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ ní tí ó ilẹ̀ ọlọ́run ọmọ ó tẹ́ ìyẹ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ ní tí ó ṣẹlẹ̀ subhanahu wa ta'ala òun náà ni al ọba tẹ́ta tí jẹ́ ẹ̀dá gbogbo wa àlàáníì ọba onímọ̀ tó ṣe fún ló mọ̀ tó dá aláyà àdámù mọ̀ nìkanlẹ̀kọ́ wọ owó ńlọ́bí ìfúlùkọ̀bì ṣé kò wá ní mọ̀ tó dá ní òun ni ọba àlọ́bí ọba tó ṣe pé ó ní mọ̀ tó mọ̀ gbogbo nǹkan àlùkọ̀bí ọba tó ṣe pé ó wà wẹ́ẹ̀tì fọ́ọ̀mù nípa gbogbo nǹkan kò sí nǹkan tó pamọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sẹ́dọ̀ rẹ̀ kan tó ti pé kò ní mọ̀ ń parí gbogbo nǹkan ọlọ́run ọba náà wọ́n lọ́kùn mọ́sàn-án àdá àpèjúwe tó fi ga jùlọ ọlọ́run ọba lónìí wọ́n lọ́kùn mọ́sàn-án àdá àpèjúwe tó àwọn àfà elédè lárúbáwá wọn a máa pe ìkàkà ní kìyàfù àwùlà kìyàfù àwùlà àwọn nǹkan tó ṣe wípé ó bá jẹ́ wọn ìròyìn dáadáa ìròyìn tó pé tí a bá fún òyìn ẹ̀dọ́ ọlọ́mọba kan wàláwù áwùlà bí wàláwù áwùlà bí ha ọlọ́mọ ọba lẹ́tọ̀ọ́ ti ju gbogbo wa lọ. kọ́kọ́ pé onímọ̀ lè dáadáa ni kẹ́ni ọlọ́rẹ̀ lè yàn dáadáa ni kẹ́ni ẹni onísùúrù ni ìròyìn dáadáa ni kẹ́ni ọ̀jọ̀gbọ́n lẹ́ni yìí ìròyìn dáadáa ni gbogbo àwọn ìròyìn dáadáa tó ṣe wípé a máa fi ń ròyìn ló lẹ́kọ̀ọ́ sí nǹkan rẹ̀ jù tàbá ní ká ṣe kíni ká ṣe kìyàtò àwùlà ìyẹn tàbá ní ká wọ̀n wò tó ní ọmọ ènìyàn ẹ̀dá lásán lò ta ló da Allah nígbà tí lè mú ẹni tí ọlọ́wọ́n bá dá kó jẹ́ hakim kó jẹ́ nígbà tí lè mú ẹni tí ọlọ́wọ́n bá dá kó jẹ́ aráyìn onímọ̀ nígbà tí lè mú ẹni tí ọlọ́wọ́n bá dá kó jẹ́ àbí oníṣùúrù kó wá ní ọlọ́nà ọba tó dá àgẹ́gẹ́ ní bábí áwùdá èyí tó dájú oníkóṣe sí ọlọ́run ọba yìí òun yóò jù mọ́jú òun yóò jù oníṣùúrù òun yóò jù ọ̀dọ̀ mọ́jú wọ̀láwù mọ́sánù káàdà ọlọ́run ọba ló ní àtòjú èkó fi jùlọ fẹ́lẹ́ yìí àwọn afáàmà gbé ní ìyá fún áwùdá wọ́n máa pè ní ẹ̀sìn ní àlùbáfàrí báàlà àpèjúwe tó fi ga jùlọ ọlọ́wọ́ bá ló ní àpèjúwe tó fi ga jùlọ ní sánmà àti nílẹ̀ òun ló ní àpèjúwe tó fi ga jùlọ gbogbo ìròyìn tó pé pérépéré ọlọ́wọ́ ló lẹ́tọ̀ọ́ sí jùlọ òun ló lẹ́tọ̀ọ́ sí ìròyìn tó pé pérépéré jùlọ gbogbo tá a bá wò ní dáadáa lára àwọn ẹ̀dá rẹ̀ nìyí tó jẹ́ ìlú pé pérépéré ní o ọlọ́run bá lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n àwọn òròyìn àdínkù ọlọ́run ọba ló jìnà sí ìròyìn àdínkù tó ti pa wọ́n fún ròyìn ẹrú ẹjọ́ ọlọ́run ọba a gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlọ́jẹ́ pé ká tún aláyé ní gbọ́dọ̀ fi tú wa ó fẹ́ dàbí ẹni tó ìròyìn tó pé ṣùgbọ́n kò ń ṣe ìròyìn tó pé lọ́yà ni tó bí máa ní ìdí ọmọ òun ló dìde sọlọ́mọ bá subhanahu wa ta'ala lámì yẹ́lì wọlá ní ìrìnà kò bí máa bẹ̀rẹ̀ ní kò kò ní ìdí ọmọ níyẹ ìfi ọmọ ti fọ́dọ̀ ọlọ́run ọba àlébù lọ́dọ̀ tuntun wa kálẹ̀yìn kan ó bímọ ẹni tó bímọ ní nǹkan àpọ́nlé bó ti ẹ̀jẹ̀ pé nǹkan ẹ̀ kò ń ṣàpẹ́lé tó pé tìbí wọn sọ pé èèyàn bí mọ́ ní ó ní ìdí ọmọ ni tọ́ba tí lápẹ́jà ń sìn àgbọn ní inú tí ò ní bí pé òun òbí mọ́láyé ìròyìn àdínkù ní fún ṣùgbọ́n yóò túbọ̀ tí wọ́n sọ pé èèyàn bí náà yìí kò túbọ̀ sí pé ìròyìn tó pé ní gbogbo ọ̀nà ní ìròyìn àdínkù sí torí pé kí ni ẹni tó bímọ ó nídìí ọmọ ni ọlọ́wọ́ kò nídìí ọmọ káfí ọmọ ti sọ́dọ̀ ọlọ́wọ́ ọba àlébù فكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخير الجبال أدى أن دعوا للرحمن ولدا ọlọ́run ní sánà ó fẹ́ẹ̀lì fàyà látara kékeré wọ́n fi ọmọ tìtì ọ̀dọ̀ Allah wọ́tánṣọ́pù arúgbó ilẹ̀ bẹ́ẹ̀ lè fàyà nítorí kíní nítorí wọ́n fi ọmọ ti fi ọ̀rọ̀ Allah wọ́tánṣọ́pù jìbàlù hàdà àwọn òkè bẹ́ẹ̀ lè dàwó nítorí kíní nítorí wọ́n fi ọmọ ti fi ọ̀rọ̀ Allah ọlọ́mọ wọn bá lọ ń bá lọ wọ́n ní ìkúlù náà ti sànà wá sí wọ́n arúgbó ilẹ̀ àti rahman abuda gbogbo tó ń bẹ ẹrú ọlọ́run bá ní wọ́n jẹ́ kò sí ìtójọ́mọ ọlọ́run bá ń lẹ̀ ọlọ́run bó níyàwó bẹ́ẹ̀ ni kò bímọ ṣùgbọ́n wà ní ìsìn tọ́ba ní lágbájọ́ ò níyàwó nǹkan dínkù yìí nǹkan dínkù yìí bó a fẹ́ tá a mú ní sàkúnkí ni ìròyìn gbígbé ni ṣùgbọ́n ìròyìn dínkù sí lágbájọ́ ò bímọ ìròyìn dínkù bẹ́ẹ̀ náà ní kánilágbáyá bímọ lọ́dọ̀ ọdún tí wá àáwọ̀ bí ìròyìn tó pé ṣùgbọ́n ìròyìn àbíkú sí ni òun ṣe ìròyìn tó pé gbogbo ọ̀nà ìròyìn tó pé gbogbo ọ̀nà ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló lẹ́tọ̀ọ́ sí ìbábu àwòlà kápìròyìn ọ̀jọ̀gbọ́n kápìròyìn alhàlíyì oníṣùúrù èrò tó pé alhakim ọ̀jọ̀gbọ́n alhàlíyì onímọ̀ àfẹ́mí ẹni tí gbọ́rọ̀ èrò tó pé ń gbogbo ọ̀nà yìí so tọ́wọ́pù lè bò ní ọmọ ènìyàn kan àbí ẹ̀dọ́ ọlọ́mọba àkọ́pẹ́ ọ̀jọ̀gbọ́n ni onímọ̀ ni oníṣùúrù ni ọlọ́mọba subhanahu wa ta'ala ó lẹ́kọ̀ọ́ sí ìròyìn yìí ju ọmọ ènìyàn lọ. Èyí tí ọlọ́mọba subhanahu wa ta'ala sọ fún wa, ètò wọn lọ wọ́n mátàlú àdá àpèjúwe tó bí ga jùlọ òun lójú. Ìsàmáwá wọn àrùbí ní sàmá àtìlẹ̀ wọ́n àrùbí ìlú àti òun ni ọba tó gbọmgbọ́n ọba ọ̀gbọ́n àti àkíyèsí ọba ọ̀gbọ́n. شكى قدام عبد الرحمن الناصر الصحابي رحمه الله تعالى وانت سواك ولي وهو يبدا الخلق ثم يعيده يعلمه قلنا بطبر الجدع وهو عين الإعادة للخلق بعد موته وهو قلنا بطبر يودا دفدا ليس سببه ahùwọ̀nù àlejò nínú ìtìdá ìkọ̀lùkì ìlú ìdá ẹ̀dá padà ó rọrùn fún ọlọ́run ọba ju dídá ẹ̀dá lọ ìdá ẹ̀dá padà ó rọrùn fún ju dídá ẹ̀dá lọ وهذا بالنسبة إلى الأذهان والعقول إليه طابق بسلعة كيف فإذا كان قادرا على الابتداء فبسيتي ولم أبني كفا لكن لبري الذي تقرون به فشيء أين أجوالكم كانت قدرته على الإرادة التي أهون أولى وأولى إذا كان يقدر لأن إليه الظلم الله tó lágbára lórí ẹ̀ ní bá bí àwùlá bàbá ní ká gbé ìlú àkáyé ọba tó ní agbára àti dẹ́ẹ̀dá tó ṣe wípé ó tún ní agbára láti lè tún dá padà ní lẹ́yìn bàtà wá fún ó ní agbára àti dá padà lẹ́yìn bàtà bá ti tún tán ti jù torí pé ìpìlẹ̀ náà wọn àti tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí tọ́lọ́ ọba subhanahu wa ta'ala sọ ó ní àtà alẹ́sì ìfáàní nínú nígbà jáàrí lam yakun shay'an madhkura àtùkọ́ ti gbé wá bọ́ mi nìyà àtùkọ́ ṣe ike kí n kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tó mọ̀ tó ọba tó dáwà láti di àìsí ó wá pa wá ó gbẹ̀mí wa wọ́n ti wá àti akẹ́kọ̀ọ́ nínú pàrẹ́ àti ọ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ọlọ́wọ́ ọba náà wá sọ fún wa pé òun ó ti dá wa padà ìrẹ̀kọ́ wa ní kò pọ̀ síbi láti dá wa padà wọ́n tó gbà tó pọ̀ síbi pé ó jẹ́ sí lórí adé wá ìfẹ́ òun pé kò pọ̀ síbi láti jẹ́ padà rí olóògbà bọ́lọ́wọ́ ọba ló jẹ́ ṣùgbọ́n wá níbi kò sí tó ń jẹ́ ìgbéǹde ọlọ́run bò ní tó wá dìde mọ́. À wọ́n ló fọ́ọ̀sì ọlọ́run bá kó jẹ tẹ́lẹ̀ wọ́n sọ ló fọ́ọ̀sì ẹ̀ kó jẹ òun ló jẹ pẹ̀lú agbára rẹ̀ ó wà sọ fún wọn bí ẹ dìde padà nítorí kó lè wọ́n wá ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ nítorí òpinlẹ̀ ayé ṣe òwá ní kò tọ́jú bí àwọn kẹfẹ́ ní mọ́ta ṣe sọ. إذا تبقى أي إذا كنا عظاما ناخرة فما تجيب ناخرة تتكف إذا كنا عظاما ناخرة قالوا تلك إذا كرة خاطرة واني الجلد ليتوا خاطرة الجلد يوفو الله يقول لتبهر فإنما هي زجرة واحدة ìdágbé ọ̀kan fàdíra ọ̀hún ló sàáhìọ̀ kágbó bá rẹ̀ ní gbangba àtàrí kìáná lábọ̀ ọba tó dá wa láti di ayé bàtà wa délé ayé ó gbé òfin kalẹ̀ ó lẹ́yìn tó bá ṣe lẹ́yìn yóò wà ìtàn náà ẹni tó bá ṣe òní yóò wọ náà èèyàn kan wá ń lo láìpẹ́ ẹ̀ bó ṣe mú un nígbà tó ti pé ó wá kú ó rò kó tó parí sí náà nìyẹn wọn ní yóò fi lè mọ́ ọlọ́run bá ní bá àmàlẹ́bí náà káfọ́rú alẹ́rìí wàá fi kó ìbálá wọ́rọ́ fi àti mọ́ àkórí tó mọ̀ láti náà fọ́ orúkọ tó máa lè tó wọ́n dá ìkàlọ̀ lá ìyẹ̀sì àwọn kékeré wọ́n ní kò sí tó ń jẹ́ ìgbéyìí ọlọ́run ní kó sọ fún wa bàláwọ̀ mo fi ọlọ́run bá mi búra e fún ògbé ìlú e dàtúbà fún fún ògbé ìlú tó padà tún náà bọ́ ó nàbí máa ní ìtòun èdè kárí mo rí gbélé ayé ṣe ọkùnrin ní ìró yìí wà bá lè ka àlà láàyè sí eléyìí tó rọ̀ fọ́lọ́ ọba láti ṣe onáà lọ́wọ́ bá ń sọ nípa ìwà wúwà ní ìdí ẹ̀sùn dáhùn kọ́nìkọ̀ọ́ òun lọba tó bẹ̀rẹ̀ ìjẹta yìí òun lọba tó dá mọ́mọ́ tó dá ilẹ̀ tó dá gbogbo àwọn kan yìí tó mọ ìwé nínú yóò dá gbogbo àwọn kan yìí padà wà wọ́n àwọn ọ̀nà yìí ó rọrùn tó ń pọ̀ ó rọrùn tó ń fún láti ọmọ ènìyàn tó fi ọlọ́run òní dáhùn padà ní sọ́nà dídá dídá sọ́nà ó lè yọ ọmọ ènìyàn lọ gẹ́gẹ́ bí ta àkà fúnra wa sọlọ pẹpẹ tó bá dídá ọmọ ènìyàn àlùkìyà náà wọ́n máa sọ fún ọmọ àdẹ́bí adama ìpè lónìí ṣé tó bá ní gbogbo nǹkan tó ń bẹ lórí ayé kò sí fún ọ lónìí ṣé o ṣe tán àti fi protect ara ẹ láti fi sára ẹ lẹ lọ́wọ́ èmi ọlọ́run ọba níbi ìyá náà á ní bẹ́ẹ̀ ni ọlọ́run tó ṣe tán àti ṣe ọlọ́run ọkùnrin létí lókè لقد طلبت منك أهون من هذا وأنت في صلبي أبيك mo ti béèrè lọ́wọ́ rẹ̀ in tó rọrùn láti ṣe ju eléyìí lọ in tó yá ìrẹ́ ju eléyìí lọ wípé kò ṣe ìjọba yìí kí mu ṣèyí ṣèyí ṣe léyìí ṣe léyìí wọ́n á ń tẹ̀sí sóbi àbí àwọn á ń sóbi ábẹ́ tó ń bẹ ní bàrá àbí àbẹ́bí ádámù fọ àbẹ́yìí tẹ̀lé ìgbà ṣe ṣùgbọ́n wọn ní ìyẹn mo sọ fún ẹ pé kó lọ́sì kan ní ìlẹ́yìn ní ọlọ́run bá ó kọ̀ àti kó owó orúkú pẹ̀lú ẹ̀mí ọlọ́run bá tó ló jẹ́ pé yóò dé ní ọjọ́ ẹ̀ tó ṣe kàtàrà náà bí náà fẹ́rẹ̀ fáà rẹ̀ rẹ̀ ولما ذكر من الآيات العظيمة ما يعتبر المعتبرون ويتذكر المؤمنون ويتبصر المهتدون ذكر الأمر العظيم والمطلب الكبير لما سيروا الله تدس وعن كتب فشكي أوتي وبطلوا لي وعموا للسلوات àwọn obìnrin tí máa bẹ́ẹ̀ ronú tó bẹ́ẹ̀ ronú wọn á ronú pẹ̀lú ẹ̀ wọn á fẹ́ gba ìrántí wọn ó gbà rántí pẹ̀lú ẹ̀ àwọn tó ti tó bá fẹ́ rí náà wọ́n ti nà pẹ̀lú ẹ̀ bàbá mọ́nà wọ́n ti ṣe nǹkan tí wọ́n yẹ mọ̀nà. ذكر الأمر العظيم ولما وصى رسول الله والمطلب الكبير أتن كتب كان يستجد كتب فقال ولما وصى له المثل الأعلى قولوا إني أعتدي تبي تبي في السماوات والأرض وهو كل صفة كمال إلينا المبين والنعمل tó jẹ́ ìròyìn tó pé wọ́n kàmá ní tilka sífà èyí tó pé níbi ìròyìn yẹn wal mahabba àti ìfẹ́ wal inaba àti ìdarí àtàkùnà ló pé alkamila ìkùnú ìbáàbí ìkùlàsí àwọn ìmọ̀kùnrin ṣègùn ní wọn àwọn ẹrú rẹ̀ tó jẹ́ àwọn tó ṣe pọ́n fún díẹ̀ bákan náà وصبر الجميع والعبادة منهم أتي إرادة الضمير أتي جمل ومن فالمثل الأعلى أتجوه دوم دوم جلا أتي دوم جلا هو وصفه الأعلى هنا يرمي دوم جلا وما ترتب عليه أتي أول كثير أنزل إليه ولذلك كان أهل العلم تريد أن yẹ̀tọ́ àdínúnà sí kápẹ́kọ́ wọ́n máa lò nípa ọba ọba adẹ́dà ọba tó ṣe kó náà ló bẹ́ẹ̀ dá kìyà pẹ̀lú àwùlà wọ́n máa pè ní kẹ́ni kìyà pẹ̀lú àwùlà gẹ́gẹ́ bá ti ṣe lálàyé fún wa fayakulu a máa sọ pé kúlù sípa ti kàmáà gbogbo ìròyìn tó bá pé sínú àpòkọ́ tá a bá ń lára ẹ̀dọ́ ọlọ́mọba فخالقها أحق بالاتصاف بها على وجه لا يشاركه فيها أحد ọba tó dá àwọn ẹ̀dá gbogbo ìròyìn tó jẹ́ ròyìn tó pé ta bá rí lára ìkankanú àwọn ẹ̀dá ọba tó dá ó lẹ́kọ̀ọ́ ká fi ìròyìn rẹ̀ ní ọ̀nà tó ṣe ìkankanú àwọn ẹ̀dá bá pín bẹ́ẹ̀. náà gbogbo ìdíkù tá a bá rí lára ẹ̀dọ́ ọlọ́pọ̀ bá ká yunafuzawo anhu abọ̀wọ̀ fọlọ́wọ́ bá wọ́n kúrò ní ìdíkù yẹn fọtẹ̀lùdíkù kọ́líkì anhu báàbí àwùdáwà ara kápọ̀lọ́ bá wọ́n kúrò ní ìròyìn àdíkù eléyìí ó jẹ́ nǹkan tí ó fi tọ́jú lọ tó fi dáa jùlọ wọ́n wọ́n àti ìlú kàkiri òun ni ọba tó pọngbá ọ̀bọ̀ ọ̀jọ̀gbọ́n àìdáwò ní àìsọ́ tó ń ka nílẹ̀ òun ló ní ìgbọ̀ngbọ́n tó fi pé jùlọ òṣìṣẹ́ tó wà sí à òun ló ní ọgbọ́n tó fi gbàgbé jùlọ àìsọ́ tó ju òun ló fi ní kí àwọn àṣẹ rẹ̀ kó máa bẹ wà hikmat dúró ọgbọ́n ọlọ́mọba asọ̀nà bí a máa kọ́nà àwò a asọ̀nà sí ha máa ṣọ̀rọ̀ àwò òun ni ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni ó fi ṣe dáadáa gbogbo ẹ̀dá rẹ̀ òun ni tó fi ṣe dáadáa gbogbo tó jẹ́ ẹ̀dá rẹ̀ tó fi ṣe àlámọ̀rí wọn dáadáa tó ọba ọ̀jọ̀gbọ́n ni ọba tó gbọngbọ́n ni ní gbọngbọ́n rẹ̀ àti ìjọ ọ̀jọ̀gbọ́n rẹ̀ eléyìí ìfòfidí ògbógbòrò ni tó ṣe pé kò sí ẹ̀dá kan tó lè gbọ́n tó lè dàbí tọ́lọ́mọba subhanahu wa ta'ala eléyìí àtúbọ̀rọ̀ máa ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala èyí láti gbọ́dọ̀ máa ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala ọgbẹ́ mi bá sọ gbogbo àwọn ìròyìn tó jẹ́ ìròyìn pípé tá a bá rí lára ẹ̀tọ́ ọlọ́run ọba kan ìròyìn ẹ̀ ń bẹ lára ọlọ́run ìròyìn tó jẹ́ ìròyìn tó pé pérépéré tá a bá rí lára ẹ̀tọ́ ọlọ́run ọba kan ọlọ́run ọba ló lẹ́tọ̀ọ́ sí ìròyìn àdínkù tá bá rí lára ẹ̀tọ́ ọlọ́run ọba kan ọlọ́run ọba ó mọ kangakanga kúrò ní ìròyìn àdínkù yẹn àwọn ìròyìn ní ìtẹta náà wò pé ìròyìn ìròyìn tó pé lọ́wọ́ ń sí ìròyìn tó pé pérépéré tó iná kúrò ní ọlọ́wọ́ ọba ìròyìn tó pé pérépéré gẹ́gẹ́ bí àwọn òṣèlú ìta àwọn afúnwa ní èmi gẹ́gẹ́ bí èmi àwọn òbíkí ní ìmọ̀láyé àwọn òbíkí níyàwó tí ìbá níyàwó bí ẹni tó ní ìpé tí ìbá bímọ bí ẹni tó ní ìpé ṣùgbọ́n ìyàwó yẹ ọmọ yẹn sáyìn tó kí ni àdínkù ni torí pé mo ní ìdí ọmọ gbà tí mo tún ní ìdí ààrẹ ó ti dàbí mo ní ìdí aya gbà tí mo tún ní ìdí ààrẹ ni ó ti túmọ̀ sí pé kí ni ìròyìn àdúgbò ni ṣùgbọ́n lọ́wọ́ bá láàmúyẹ́lì wọlọ́múyọ́lẹ́jì láàmúyẹ́lì wọlọ́múyọ́lẹ́jì kò bí mọ bẹ́ẹ̀ lẹ́nu fún òbí kò bí bẹ́ẹ̀ ni kò ní sọ́ọ́ nígbà kò ní àwọn so èrò ìtọ́pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ ni fọ́nà ń kò bí mọ́ ìròyìn tó pé pérépéré ní fọ́nà ọba pé kò níyàwó sọ̀tọ́ tó bẹ̀sí ká bí mọ ká níyàwó ojú tiwa ló ti dàbí ẹni tó ròyìn tó pé péré ìròyìn tó pé ṣùgbọ́n ìròyìn ò pé pérépéré torí pé ó túmọ̀ sí pé a ní ìdì ìrànlọ́wọ́ a ní ìdì ìrànlọ́wọ́ ṣùgbọ́n náà ọba ní kò ní ìdí anybody òun ló ṣe fún wa so ká fún ìròyìn ọmọ ìròyìn rẹ̀ àbí ìròyìn ìyàwó à ń bẹnu àtẹ́lu ọlọ́run ọba subhanahu wa ta'ala ni tó wọlé láwùjọ mọ́sálù àlà àtòjú ètò fífà lọ ọlọ́run ọba ló mú abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala ìta bára wa sọ iná ìkọlọ́mọ àkójọ kúrò lókun ẹni kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹni kọ̀ọ̀kan wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ rọmọbọ́n iná ìkọlọ́mọ ọba kó ṣe rọrùn